الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا يوسع اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى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 أما تسواد بإذن الله تعالى إنه فقه الصيام أني قال ما وكلفون وش رمضان المبارك ورمضان الخير سيراتي يوان بيونا لصفة صوم النبي صلى الله عليه وسلم في رمضان عبد الله سبحانه وتعالى ورتكي شيء الله سبحانه وتعالى تجري النبي صلى الله عليه وسلم الله جوجاري ما جوتن وجاري ọ̀rọ̀ ìfẹ́nú àdáwò ní fàlfà àti bàbá في sọ̀rọ̀ fún ọlọ́njọ́ mọ́já sọ̀rọ̀ tẹnu ogun tàbá máa sọ pátápátá ọlọ́mọṣà jẹ́ kó ṣe dédé qala Allah qala rasuluhu qala sahab قال ابن رحمه الله وحمده رحم الله الميت وحفظ الحي رحم رحم الله مبينة طيب fọ́bùlù ṣáàrì Ramadan ọlá tí ń bẹ fún oṣù Ramadan ọlá tó wà fún oṣù Ramadan في المجلس الماضي àṣàlàyé ń pa ọlá tí ń bẹ fún kíyàn máa gbà àwẹ̀ àti bí àwẹ̀ gbígbà ló ṣe ní ẹ̀san àti àwọn oríire tí àwẹ̀ gbà tó máa kó wá fún àwẹ̀ gbígbà generally wọ̀húnà awáfẹ́ sọ nǹkan méjì ní sí abẹ́ sọ̀rọ̀ ń pa ṣáàrù Ramadan ọlá tí ń bẹ fún oṣù Ramadan bidat ọlá tó wà fún Ramadan gẹ́gẹ́ bí oṣù tàbá wá kó mẹ́ ó máa wá kó ọlá tó tún wá wà fún ká máa gba àwẹ̀ nínú Ramadan ṣọ̀gbọ́n sí méjì ká máa gbàwẹ̀ generally àdíṣọ́pọ̀ ẹ̀fún aláàna ṣọ́ àgbàwẹ̀ generally ni àwọn àgbàwẹ̀ nínú oṣù Ramadan kí lọ látó wà fún ọ̀kọ́bùnà dáàlẹ̀ látó wà tó sọ ẹ oṣù Ramadan fi dhatihi ṣàrù Ramadan fi dhatihi kí lọ látó náà ní fún ẹ ìdáàbẹ́kọ́ ṣáhàrí Ramadan ọlá tó wà fún oṣù Ramadan alfáwa sọ pé Ramadan ṣáhàrù khayri wa barakati ṣáhàrù khayri wa baraka ó ní Ramadan tẹ́ ń wé yẹn ṣáhàrù khayri oṣù oore ni oṣù kí lápé oṣù oore ó ṣe pé kò sí tí Ramadan kó wá fún wa kọjá khayri من البداية إلى النهاية من البداية إلى النهاية لا تبير رمضان جي قليل قولي لقوة لا تبير رمضان جي قليل كيف لقوة أخوة جماعة أبات واني حباه الله بفضائل كثيرة حباه الله بفضائل كثيرة ọlọ́run tó wá ṣe rọmọdán ó wá kó nǹkan sínú ẹ̀ àwọn nǹkan lákan sí ìrà tó pọ̀ mubayyana ògbẹ́dẹ̀wà well explained can add láti mọ̀ múlẹ̀ ẹ̀kọ́ kárì àkọ́kọ́ mẹ́ àkọ́kọ́ ní àwọn láti rọmọdán ní pé annahu shahrul Qur'an annahu annahu shahrul Qur'an ó ní pé oṣù rọmọdán قولني وشتا سوى القرآن كان أنه شهر القرآن والقرآن كما لا يخفى عليكم والقرآن كلام الله وليس بمخلوق فليس بمخلوق كلام تكلم الله به بحرف وصوت بحرف وصوت القرآن هو ká ní ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó bá àwọn ẹ̀dá rẹ̀ sọ tí ó mọ̀ jẹ́ fàwátà ń bẹ lórí ilẹ̀ àwákíẹ́ náà ti ẹ̀ ní ìkẹ̀kẹ̀ta àti ìgbúrọ̀ Allah subhanahu wa Allah subhanahu wa ta'ala ó sọ tíra rẹ̀ alápẹ́lẹ̀ yẹn kalẹ̀ tíra rẹ̀ tó gbọngbọ́n yẹn hudan lillah kó máa jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn wa shifa'an lil mu'minin kó tó wá máa jẹ́ ìwòsàn fún àwọn yahdi lillati bi aqwa alquran ni fi wá sọ́dọ̀ lọ sójú ọ̀nà tó ń dúró dédé jùlọ ni alquran yìí ló tún wọ́n ṣàlàyé ojú ọ̀nà ọ̀nà mọ̀ tó dúró dédé àtúfáàní ṣàlàyé wọn ìgbà tó wá sọ alquran kalẹ̀ àrin oṣù ramadan ó tó wájẹ́ pé nínú oṣù ramadan yẹn òun dá aṣọ alquran kalẹ̀ ní òun lẹ́yìn àtàlùkadẹ́ òun ṣáà ní ramadan lẹ́yìn ọba àmìtọ́lá tó ní àrẹ̀ṣùgbọ́n gbọ́dọ̀ bá sọ pé ó ní oṣù rọ̀bọ̀bọ̀ tó ṣe pé tó rẹ̀ náà lásọ alìkùránì tàbí alìkùránì yẹ máa wá jẹ́ kó máa àti àlàyé fún láàrin gbogbo àti láàrin àwọn ẹni àti àwọn ẹni mú شاء فليشرب طبعا شهد منكم الشهر ẹnikẹ́ni tí ó bá wá wítínẹ́sì oṣù rọ̀mọ̀dọ́nà náà fàlìyàṣòkò ó yà من رمضان. ó gbà rẹ̀ nínú ọmọdán. àbádẹ́rẹ̀ ọmọ ìyá mi ìrọ̀lọ́nà ìgbọ́ ìpá lọ rí mọ́ gẹ́gẹ́ ọlọ́wọ́n sálẹ̀ pàgbàríkà pọ̀ Ibé ìròyìn alùkùnrin ìwò yóò ṣúrò bọ́bọ́ pé nínú rẹ̀ lásọ alìkùránì kalẹ̀. kọ́ yẹ́ tí mo ní kọ́ lásọ alìkùránì kalẹ̀ àwọn ọ̀rọ̀ tàwọ́fẹ́ sọ lẹ́yìn ẹ̀fà sọ pé mo mọ̀dọ́ rẹ̀ lásọ alìkùránì kalẹ̀ awá fún mọ ọ̀rẹ̀ yẹn lé lórí bẹ́ẹ̀ náà bí harfin fa pẹ̀lú ara fi fa pẹ̀lú ara fi fa ló wá yìí sì rẹ̀ wọ́n sábàbí ìyá Fáà tó ṣe pé yóò fún wa ní ìtumọ̀ ẹ̀lá àtàtorí ọ̀sọ̀rọ̀ àkọ́kọ́. Àbí sábà bí ta torí ẹ̀ṣọ́ ọ̀rọ̀ yẹn pẹ̀lú pé bàmà iṣẹ́ ìdàmí nǹkan mọ̀ ṣàárọ̀ tàlẹ̀ṣù. Igi ogun dáa sọ kí láti àárọ̀ pé inú oṣù Ramadan láti alùkùránì kalẹ̀ tó máa jẹ́ ìmọ̀nà, tó máa jẹ́ àlàyé, tó máa jẹ́ pátọ̀. Bẹ́ẹ̀ fún wa ní ìtumọ̀ pé ń dọ́gbọ́n tọ́ka wa sí sábàbí tí wọ́n ní torí ẹ̀ ká máa gbàwẹ̀ Ife tó mú wa mú oṣù Ramadan nínú gbogbo oṣù méjìlá, ọlọ́ọ̀bá náà sí àfihàn lẹ́jì pé méjìlá náà lóṣù lọ́dún wọn Allah subhanahu wa ta'ala. Olúwa ni inna iddata shuhuri inda Allah 12 shahran fi kitabihi. Ipe òǹkà oṣù méjìlá náà ni lọ́dọ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala àwa ni in tó wá mú wa mú tó mú wa mú oṣù Ramadan liyakuna shahra as-sawm kó ní jẹ́ tóun náà mọ̀ gba àwẹ̀ nínú rẹ̀ táàmú Muharram táàmú Safar táàmú Rabi'ul Awwal táàmú Rabi'ul Thani táàmú ìsọ alùkùránì kalẹ̀ nínú ẹ̀ta sọ alukoro kalẹ̀ onáà sábàbí onáà kí lè jẹma sábàbí tètorí pé bẹ́ẹ̀ láti sọ alùkùránì kalẹ̀ yẹ tọ ibẹ̀ náà oṣù yẹn náà lábẹ́kẹ́ mọ́ gbà rẹ̀ oṣù tá sọ kalẹ̀ yẹ oṣù yẹn náà lábẹ́kẹ́ mọ́ gbà àwọn náà fi yíó oṣù yẹn tàbá wo pé nítorí pé ọ̀sọ̀ kùránì kalẹ̀ nínú Ramadan náà fi ní kò ní ká mọ́ fi gbàwẹ̀ ó yá èé ṣe tó ṣe pé nínú Ramadan ni wọ́n wá mú láti sọ alùkùránì kalẹ̀ ọgbọ́ àbá ìbóṣù mi wà tán sọ alùkùránì kalẹ̀ wọ́n عواش وابوا والأشهر الحرم طلب أصدار القرآن إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله طلب العزوات منها أربعة حرم أو أربعة حرم من رمضان به ثلاثة سرد متى عواش وابوا وي أبتو متى تاتلي راو ذو القعدة وذو القعدة وذو الحجة أشهر الله المحرم salafatun fard mẹ́ta yẹ tó tẹ̀lera wọn wà wahidun fard ẹyọ ọ̀kan wà lọ rí dádúró kí lẹ́yọ kan Rajab Ramadan sínú wọ́n yìí ṣe pé Ramadan ni wọ́n wá mú láti máa sọ Al-Qur'ani kalẹ̀ ẹ̀ tí ẹ náà tó wá jẹ́ sábàbí táa fi gbọ́dọ̀ mọ́ gbàwẹ̀ nínú maliku pé òun ló dàbí ọba fún àwọn oṣù tó kù wọn náà gbogbo oṣù tó kù ló ti wá ló ti lọ pàdé ọmọdọ́nù ń bọ̀ bá sí palẹ̀ mọ́ ọmọdọ́nù ń bọ̀ ọmọdọ́nù ń bọ̀ ọmọdọ́nù ń bọ̀ ni àti pé oṣù ẹ̀ṣà ni àti pé قلنا تصفيد الشياطين تصفيد تصفيد الشياطين وإغلاق أبواب النيران وفتح أبواب الجنان انتق علي وكيش لمن وشمين إلا رمضان إلا رمضان رمضان يكون يوين تصفيد الشياطين كدي عوام مجموش ملك àwọn ọmọ ogun èṣù táwọn ṣíṣàn ìtọ́nù máa ń lò fi ń ṣiṣẹ́ lábí tí bí máa ń kọ́ àwọn èèyàn níwà abú tí máa ń jẹ́ kí ìwà ìwà ìpáǹle ìwà ọ̀daràn tí máa ń jẹ́ kó pọ̀ láwùjọ tó bá ti di inú Ramadan ọlọ́ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala ní kí wọ́n mọ̀ sí bá ti ń wọlé báyìí wọ́n tún wá ti àwọn ilẹ̀kùn tó wọnú jahannam ó ní mélòó ẹlẹ́kẹta wọ́n fásitì abẹ́wà abẹ́lì jìnà gbogbo ilẹ̀kùn tó tún wá wọnú àlìjẹ́nà pátá ọmọ tó wá ṣe bí ìgbà tá ń polówó àlìjẹ́nà fáwọn pé àjẹ́nà rẹ̀ nígbà bá ti tilẹ̀ fún bí kan kí la rẹ́kàwò yóò ṣe àádọ́tọ̀ wọ bẹni albayanu àádẹ́ tó nípa rẹ́kàwò èèyàn ó wọ tó àlìjẹ́nà ó mú pílẹ̀kù àlìjẹ́nà ó mọ̀ wà ń ṣíṣílẹ̀ tí wọ́n bá bá ṣe ó ṣílẹ̀kù àlìjẹ́nà ọ̀ṣọ́bọ̀ torí bá àfẹ́kan wọn albayanu ààrẹ àfẹ́kan wọn aljanna àfẹ́kan wọn kó ṣe ní àfẹ́yìn lọ́mọ aljanna adọ́mọ́ṣíwá lọ́mọ náà ní gbogbo ìta kálẹ̀ kò sí oṣù náà nínú àwọn oṣù táà mọ́ nínú ọ̀nà ayé tí mo lè yíò ṣẹlẹ̀ lọ ìlà Ramadan Ramadan wa lọ́lá yóò lọ́lá tí wọ́n náà bá wá lókè tó nínú oṣù Ramadan gbogbo tá ń gbọ́ káàkiri nation wọ́n kidnap èèyàn wọ́n pa àwọn èèyàn wọ́n ṣe gbá wọ́n ṣàwó abẹ́lọ́wọ̀ Allah subhanahu wa ta'ala ìjọba Kwara ọlọ́dá wọ́n ṣàbà ọmọ ẹ̀ṣẹ̀ àwọn killings tó ń ṣẹlẹ̀ ní Kwara lẹ́nu tó mẹ́ta ògbà nínú jẹ́ ìka tó wáṣẹ̀ ṣẹlẹ̀ ibi ọjọ́ kan sọ́jọ́ méjì báyìí náà lọ ìyẹn náà tó tó àmà àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ìlú wa ní ọlọ́dà fún ọjọ́ bàjẹ́ o ó dàbí òjẹ́ ìlú wa náà àti pẹ̀lú ọba tó pàdé ìlú Ìlọrin ọlọ́mọṣàfàwà fi ṣọ́ ìṣọ́ gómìnà wa gómìnà Abdulrahman ọlọ́dà fún ọṣàfàwà ṣọ́ wọn tí wọ́n jẹ́ gómìnà executive governor of Kwara State ọlọ́mọṣàfàwà kọ́ wọn bá ṣe kó bá mú kó ìgbìmọ̀ gbogbo nǹkan ìbànújẹ́ ta wá rìn yẹn tó ìjọ sí lọ́mọ̀ bọ́ ọ̀nà ọba ilé ti wọlé báyìí wà ní káàkiri gbọ̀ǹkan tọ́mọ̀ tí ó bá kù sáàbà mọ́ gbọ́ ìwà kù díẹ̀ díẹ̀ díẹ̀ kí ló fà á pọ̀dẹ̀ sún fi láti ṣẹ́yàtì pọ̀dẹ̀ sún fi láti ṣẹ́yàtì àwọn ọmọ ogun èṣù tán máa ń pàṣẹ ìwà yìí yẹ̀kínlú ṣọ́rọ̀ fi àrù in ṣe ń jẹ́ aburú ọmọ kiri lórí lọ aburú ipò lórí lọ marada tó lè jẹ́nu lẹ́yìn tó lásìkò náà àwọn ọmọ ogun èṣù wọ́n ti wọ́n ń dè wọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ wọ́n ti wọ́n fi ṣe ní dè wọ́n mọ́lẹ̀ wọ́n ìráyà àti ma wà láàbù wọn wọ́n ti máa ṣe yẹn fàláyé lùsúnà ilá ìṣàrìbì wọ́n ní láǹfààní àti máa já lọ kán máa lọ bá àwọn èèyàn jẹ́ àbí kán máa lọ kọ́ wọn ní ìwà bàjẹ́ kàmà yẹ lùsúnà ilá ilé yìí fi rẹ̀yìn ẹgẹ́ bí wọ́n ti máa lọ rẹ̀ ń bá àwọn èèyàn jẹ́ lè ṣe rán ní mùsùlùmí náà ṣíyà pẹ̀lú pé tí Ramadan yìí bá ti wọlé báyìí àwọn mùsùlùmí máa ń bízì pẹ̀lú Ramadan rẹ̀rù ilé tí slow rẹ̀rù rẹ̀rù káhà alẹ́dì fi yí kọmù ìṣàwà oṣù tó ṣe tí ń gbàta bá ti wọnú ẹ̀ tó tó yí ní àdò tí máa ń tíyàn lọ bí ìbàjẹ́ á ti tẹ agbára rẹ̀ ó ti dìkù wàbí qira'atil kíkà lùkùránì ó tún pọ̀ ńgbà yẹn àwọn èèyàn ó tún dínú mọ́tọ́lá Allah subhanahu wa ta'ala látàrí pé wọ́n ti gbájúmọ́ ìmọ̀ ká lùkùrán gbogbo àwọn bàjẹ́ iná ó di kún gbàna wàsáìrì ìbàdà àwọn ìjọsìn tó kù táwọn èèyàn mọ̀ mójútó náà yóò jẹ́ táwọn kéré iná ó ti dínkù gbàna allati tuhazzibu an-nufus wa ìjọ ẹgbẹ́ yóò máa tún ẹ̀mí àwọn èèyàn ṣe yóò tún wá mọ́ kọ́ ẹ̀mí àwọn èèyàn máa ọba bí ọba tó gbọ́ngbọ́n ọ̀nà ọba sọ fún anáà kò á ní pé kútìbà alaykumus siyam kama kútìbà ala alladhina min qablikum la'allakum tattaqun ìdọ́bìnrin ká mọ̀ látàrí nǹkan tí rọ̀mọ̀dán ni ó wá sí lára wáyẹ̀ tó gúnlọ́pọ̀ abúwábù jahannam wọ́n ti àwọn ẹ̀kùn tó wọnú jahannam ni wọ́n wá sí àwọn ẹ̀kùn tó wọnú àlìjánà lè anna al'amala salih kathir torí pé iṣẹ́ olóore bí ó ti pọ̀ lórí rẹ̀ wal kalima إذا جاء رمضان قلت يوش رمضان وبعد فتحت أبواب الجنة أولا قطوة النار الجنة وشي وهو قال وغلقت أبواب النيران أولا قطوة نولينا وشي وقع وصفدت الشياطين àwọn ọmọ ogun èṣù wọ́n tó وكل ذلك gbogbo ta wá ń sọ yẹn yatimmu fi awwali laylatin min ash-shahr al-mubarak yóò bẹ̀rẹ̀ sí ní take effect láti the first night of Ramadan torí pé nínú dákọ̀ọ́kọ́ rí tí Ramadan máa fẹ́ bẹ̀rẹ̀ o ní pé òru ní máa ń ṣíwájú ọ̀sán òru ló jẹ́kẹ́ jẹba ní ó ṣíwájú ọ̀sán òru la máa kọ́ ó ní àwọn ọmọ ogun èṣù ni wọ́n ti mọ̀ dì wọ́n àwọn ilẹ̀kùn aljanna ni wọ́n ti mọ̀ sí àwọn ilẹ̀kùn lè náà ó ti mọ̀ sí pa min awwali layla min awwali al-layl wọ́n dẹ̀ rí pé antakal insa la takhayyal tẹ̀mọ́ retí tí mo fẹ́ sọ yìí níjọ́ tí wọ́n bá kéde pé wọ́n róṣù ìwọ náà rí bí sístẹ́mù tí ẹgbẹ́ àwọn gan náà alámọ̀rí ilẹ̀ ayé wọn náà máa change bóríká ní kó ṣe máa fíìlì nínú ara rẹ̀ náà ó máa change nítorí pé kọ̀dìdẹ́ kọlá ṣáàrùn bó bá oṣù àlùbáríkà ẹ̀ ti wọlé ọba dáṣkò náà gbogbo àwọn olóṣó a máa ń ṣiṣẹ́ aṣẹ́wó káàkiri wọn kí ń tàbà dáadáa máa ara wọn fọ́nífọ́ní ọ̀rẹ́ni tó náà lọ ń ṣaṣẹ́wó náà ó náà wà ní àwẹ̀ onílé ìṣìbàjẹ́ ń gbà náà àwọn ọlọ́tí àwọn náà máa ń complain àwọn náà máa láwọn òta mọ́ nítorí pé Ramadan ti wọlé lákìlì húrà mas'ala adókò ní bábù yẹn kí ni mas'ala yẹn ó ní pé tó tí gbogbo dáa ń sọ ẹ̀ tí kò kìí sí bàjẹ́ rárá min ash-shahr pẹ̀lú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam wípé oní tó bá ti di the first night nínú oṣù Ramadan súnfídá ti ṣayàtì wọ́n mẹ́ ti àwọn ọmọ ogun èṣù mọ́lẹ̀ àwọn àgbàgbánú àwọn àlìjẹ̀nú àwọn àlìjẹ̀nú búwódè wọ́n mọ́lẹ̀ àwọn ilẹ̀kùn tó wọlé iná wọ́n ti pa fẹ́lẹ̀mí yóò tààmì ní ha ta a simple door nínú ilẹ̀kùn aná pàníṣẹ́ ọ̀sánlẹ̀kùn kò sí ẹ́ńtẹ́ǹsì gẹ́gẹ́ tó wọlé iná tí wọ́n sílẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé aláàfẹ́ kẹ́nìkan kún wọ iná wà fún ti àti àbẹ̀wà àbẹ̀lẹ̀jànà gbogbo lẹ́kùn tó wá wọ àlìjánà wọ́n wá ti kalẹ̀ ìyẹn ni pé àní afẹ́ kí gbogbo yóò wá wọnú àlìjánà kò sí lẹ́kùn ẹyọ kan báyìí tí wọ́n ti pa nínú àwọn lẹ́kùn tó wọnú àlìjánà wà yóò náà dí fọ́nà olùpẹ̀pẹ̀ ó ma wá pẹ̀pẹ̀ olùpolówó ma polówó olùpolongo ma polongo kí ni wọ́n ma polongo dọ́nà ya bá rí alkhairi akabil gbogbo wọ́tọ̀ ń wá orí tó fẹ́ ṣe mọ́bọ̀ wọ́dà wáyá bá rí aṣọ́rì akasir gbogbo wọ́n tí wọ́n wá burú tó fẹ́ ṣe mọ́ dáwọ̀ rẹ̀ dúró mọ́ sí mi mọ́ dáwọ̀ mẹ́ walillahi utaqa'u minan nar ọlọ́run tó wá ní àwọn èèyàn kan ní Ramadan tó ṣe pé yóò máa tú okùn ìjẹ́ ọmọ náà yóò máa tukú lọ́rùn wọn wa dhalika kulla layla ní gbogbo alálẹ̀ Ramadan ọlọ́run wọ́n mọ̀kọ́ àyàtọ́ pé ìwọ ọmọ náà ló yẹ kó jẹ́ àti okùn ìjọmọ náà thousands of people millions of people tọ́lọ́wọ́ ọbó yọwọ́ kúrò nínú iná orú ẹlẹ́ẹ̀kejì yóò yọ àwọn èèyàn bẹ́ẹ̀ orú ẹlẹ́ẹ̀kẹta yóò yọ àwọn èèyàn bẹ́ẹ̀ orú ẹlẹ́ẹ̀kẹrin yóò yọ àwọn èèyàn bẹ́ẹ̀ orú ẹlẹ́ẹ̀karùn yóò yọ àwọn títí ila akhir yawmin min Ramadan tí ó fi the last day in Ramadan ọlọ́wọ́ ó máa tú okùn ìjọ máa ná kúrò lọ́rùn àwọn èèyàn eléyìí ò ní ṣẹlẹ̀ ní Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan. Tó bá jẹ́ kó rí ire tó kù tèmi àti ẹ máa ṣe nínú Ramadan, a mẹ́bó láyé wà. Abẹ́lọ́ ọgọ́lọ́ ti wá lọ́mọ àdìjẹ́nà ni. A ma wá burú wo láti ṣe pamọ́ tọ́lọ́wọ́ bìbí wá. Káwá ní Ramadan ilé ìtafẹ́ lòì. Àwa náà ti ẹ̀wà lọ jẹ́ kan ní ẹjọ́ lọ́wọ́ ó tú ó kú ìjọ máa ná kú lọ́rùn rẹ̀ àmọ̀ kú oríire. Allahumma ballighna Ramadan. Allahumma ballighna Ramadan tánàbíwa Muhammad sallallahu alaihi wasallam nígbà tánàbí ń gun sẹ́ẹ̀pù tó gbé ìgbésẹ̀ àkọ́kọ́ tó ṣe àmì ó gbé ìgbésẹ̀ kejì ó ṣe àmì ó gbẹ́lẹ̀ kẹta ó ṣe àmì àwọn sọ̀hábá ní láti bèèrè pé ànábí ọ̀sẹ̀ mọ́ gún kí lójú wa èyí ṣe tọ́ ṣe àmì bí ànábí ní jìbìrì lọ sọ gbónà kan nínú ẹ̀ ó ní pé ẹnìkan ó ti tán fẹ́nìkan ó ti ta fẹ́nìkan tálẹ́ni náà ẹni tó ṣe pé oṣù rọ̀mọ̀dọ́ọ̀nù sì bá láyé òwárà foríjì ọlọ́run

ọlọ́mọ́sí mi àti ìlara wọn abájọ́ tàbí láwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim ìgbó sí bẹ́ẹ̀lì jẹ́nà ló kàwọn sọ̀hábà yóò kú oṣù mẹ́fà sí rọmọdọ́nù bẹ́ẹ̀ dé náà ti máa ń bẹ́ẹ̀ pẹ́ ọlọ́mọ́sàtẹ́kí rọmọdọ́nù dé bá wa láyé kálukú fọkàn balẹ̀ pé àìbáwọn láyé rọmọdọ́nù làwọn ò ní sórí nínú rọmọdọ́nù tí wọ́n náà palẹ̀ máa ti sórí nínú rọmọdọ́nù ìjí ó jẹ́ kéyàn orórí nínú rọmọdọ́nù

aburú ọ̀kàn tí ń pọ̀ aṣùgbọ́n aburú díẹ̀díẹ̀ ṣá àmọ́rí àbá kí ń rí àmọ́rí kí ló dẹ́ta tó sì fi ń rí wọ́n ní bẹ́ẹ̀ ni àárí mànà wọ́n di àwọn ọmọ ogun èṣù mọ́lẹ̀ kan máàrí jẹ́sẹ̀ inú rọmọdọ́nù ni ṣùgbọ́n iṣẹ́ tó òun gan fún rẹ̀ gan ti bẹ́ẹ̀ dẹ̀yẹ̀ bí èṣù èṣù bí èyàn èṣù gan lòun gan fún rẹ̀ tí ó pé àwọn ọmọ ogun èṣù náà dè mọ́lẹ̀ àmọ́ṣẹ́ láburú táwọn ọmọ ogun èṣù ti plant sí lára àwọn àṣẹ́kùbọ̀ aburú yẹn ni wọ́n fi ṣìmọ́ra burú kéékèèké ṣe nínú oṣù Ramadan àmọ́ fact tí ó sí èméjì mẹ́ ni pé bá ṣe máa mú lè ní àwọn oṣù bí kọlá ṣe máa mú ní Ramadan bá ṣe máa rí àwọn apàyẹ̀kọ́ láti máa rí bẹ́ẹ̀ ní Ramadan Allahumma ballighna Ramadan ṣe lè iná jù yọ ńlá kí ń bẹ fún oṣù Ramadan tai Allah na'am وإن وإن ذلك بالقياس Nínú tó ń jùyọ láti ń bẹ fún ọmọdọ́ wa, ó ní pé òru kan wà nínú rẹ̀, a ń pè ní òru Laylatul Qadr. Òru máa rá, òru Laylatul Qadr. Afáwa ni alimta ayyuha al-abdul mu'min ìwọ ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo ìwọ náà mọ̀ kíní kan dájú kíní kan náà ìpọ́lọ̀ Allah subhanahu wa ta'ala ikhtara shahra Ramadan ó ṣà oṣù Ramadan lẹ́ṣà mo ti ṣà lẹ́ṣà yìí nítorí pé lè annahu unzila fihi al-Qur'an al-Karim nítorí pé ní oṣù yẹn náà lásọ al-Qur'an

ife ọjọ́ tó lápẹẹlẹ́ tí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọjọ́ o náà ni o ń bẹ nínú oṣù tí a sọ alkùnránì kalẹ̀ a ní tó dẹ̀ jẹ́ wú ọjọ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sáálẹ́sà pẹ̀lú iṣẹ́ tí ó tún tó kù o bá ṣe ṣe kò ń gẹ́ dédé òru Laylatul Qadr yẹni ká tún wá ṣe òru yẹn náà lẹ́ṣà bí mazidin minal amal pẹ̀lú àwọn àlékún nínú ṣe olóore eléyìí tá máa ṣe mufassalan àbáàlà ilé Allah ọlá tí ń bẹ fún oṣù Ramadan kó wa ní pé nínú oṣù Ramadan ìbẹ̀ láàrín النعمة إذا حصلت المسلمين Bákanáà látàrún látò kọ́dìrì yìí náà, torí pé òru ẹyọ ọ̀kan tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ni òru ẹyọ kan tó lóore ju ẹgbẹ̀rún wọ́n bá ní nínú oṣù wo ní òru yẹn wà ṣàrù Ramadan al-mubarak ìyẹn náà ìdánlá ala ṣe ìnáma yadullu ala fadli ṣàrù Ramadan ìrọmọdọ́ọ̀dù tóbi náà ni mo èé ṣe tó yẹ pé ní oṣù yẹn wọ́n ju alukùránì sí inú Ramadan ni wọ́n ju àwẹ̀ ọ̀rọ̀ yẹn ni wọ́n ju sí nínú Ramadan ó ní wọ́n ju òru Laylatul Qadri sí a Ramadan yẹn tóbi èmi àti ẹ náà gbọ́dọ̀ wá mú ní ìtòtòbí nínú oṣù yẹn náà ni wọ́n máa ń tilẹ̀kùn lé náà nínú oṣù yẹn náà ni wọ́n máa ń tilẹ̀kùn lé àlùjànnà kalẹ̀ nínú oṣù yẹn náà ni wọ́n máa ń di àwọn ọmọ ogun èṣù mọ́lẹ̀ agẹ́pẹ́tàwà náà bá mọ̀ pa fẹ́ ṣoríire nínú oṣù náà àfi ká mójútó ń tábálé ká mójútó náà so ìtàídà nìkẹ́ wọ́n ni amẹ́lẹ̀ lè kẹ́yì lọ pìpí àkàlẹ̀ pé iṣẹ́ olóore wo ni wọ́n náà fẹ́ ṣe fi yàtọ̀ ṣáàrùn mọ́bà ọlọ́mọ́sá àti wáṣì fún gẹ̀rẹ̀ inú táàtù wá rí pé orí pé ìdẹ̀kùn ìdẹ̀ra orí ọlọ́run níjọ́ tó bá jẹ́rẹ̀ sáwọn mùsùlùmí ìsáwó jẹba ti mọ̀ sí ìdán mìíràn àmà ní tó máa ń pè wá lọ ni pé ó yẹ kó tún sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fún wa pé ká tún lékún níṣẹ́ bá kí àdìrẹ́bì arábìnrin awwalu man yaqra'u baba al-janna àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ kọlẹ̀ kan àlìjánà jọmìnà al-qiyamah anábìnrin sallallahu alaihi wasallam anábìta wí li yaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ìdàmú pọ̀ yàmà wá iṣẹ́ wa ní káàkiri àyà lóbi sọ́pọ̀ àdúrù wà láyé ẹjọ́ ayẹ lọ́bílà gbogbo ẹ̀sá ẹmú se bọ́lọ̀wọ̀ bá ní sọ́gbọ́n alùkùnrá ni pé o ti borí ẹ̀ṣẹ̀ tó ń ṣe ẹ̀tọ́ ọ̀tẹ̀ síwájú àti ìtọ́ ọ̀tẹ̀ sẹ́yìn o ti borí jẹ́ kò yẹ tí wàhálà tó pọ̀ tó báyìí mọ́ àrábì ni afala akúnù abẹ̀dán ṣàkúrọ̀ afala akúnù abẹ̀dán ṣàkúrọ̀ nígbà ọba náà ọba kẹ́mi tó bá sí ló kẹ́mi tó yìí ẹ̀yẹn tó bá wá kẹ́mi sé kí wá lọ ní ìjòkó kí mọ́ sí ní

nínú tí ó wà mọ́ jẹ́rì gbé ìtumọ̀ táwọn aṣọ ì kọlùl bari olùrọ̀bà alìkẹ́lọ́tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ba'da tamami ni'mati shahri sawm lẹ́yìn ìgbà tí ìdẹ̀ra oṣù Ramadan tó bá ti wọlé tọ̀ wátá parí ẹ̀tàn Ọlọ́run bá wọ́n sọ pé ọlọ́nikẹ́ yá rí pé ẹka oṣù náà kó pé o tí a tún mo yá látara bẹ́ẹ̀ tẹ̀lé dúpẹ́ orí ta ṣe fún yín wa orí lọ́wọ́ bá ṣe fún àpẹẹlú oṣù Ramadan ọlọ́mọ́ṣà àjẹká Ramadan náà mọ́ṣà àjẹ́ àlò púpọ̀ rẹ̀ láyé lórí dáadáa lórí ìtẹ̀lé tí Allah subhanahu wa ta'ala àti ìtẹ̀lé súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam in tó tún wá ń túkúwé pé aláàmọ́ ń dúpé oré tọ́lọ́wọ́ bá bá ṣe fún wa ní orí ọ̀tún ni ọ̀rọ̀ bá lìkẹ́lá tó sọ bá àdàtà máa ní ní ìrìnmọ̀tìlì hajj lẹ́yìn táwà ṣe ni pé fàyídà kọ̀dọ́ ìtò mọ̀nà síkẹ́kùn

ọlá tó wà fún ipe awọnú oṣù Ramadan báàbù tó wá tẹ̀lé ni pé ọ ìjọ ọ̀ràn yẹn ká gbàwẹ̀ nínú Ramadan ká tó wá lọ síbi ọláwò ní wá ń bẹ níbi ká mọ́ wá gbàwẹ̀ nínú Ramadan type tí Ramadan bá ti wá dé báyìí pẹ̀lú adúwọ́ láti Ramadan kó wá fún wa ẹgbẹ̀rún tá ti gbọ́ yìí ọlọ́mọdé kébẹ̀ àti yóò tó ṣe o ẹni mi kan ló máa ń sọ kìíní kan orí rọmọdán ló ẹka ti wá lòdì kí lẹ́yìn náà máa ń sọ ó ní out of two more than 200 million Nigerians tàjọmọ̀ lóyìí ní Nigeria yìí ah ó lè ní ro pé ọlọ́run ọba òun lébítà pọ́ǹtì ohun inú èèyàn 200 million kó wá gbọ́jà kalẹ̀ àbóhun dá òwò kan kalẹ̀ fún máa rẹ̀ yàn 50,000 tí a ti ẹ̀ patronize ohun àwárí tóun náà mẹ́rin tóun bá ti rẹ̀ yàn 1,000 nínú 200 million ó ti tóun ẹwàjọ̀ ṣe rọ́ ní àbírọ́ ẹ̀dáhùn ẹni ọjà tó bá ń tà tí wọ́n nìkan bá ní 1000 customers gbàgbé ó ti jẹ́rọ ọgbọ́ ọjà ẹni ọjà ẹni ọjà ẹni tó bá gbé kalẹ̀ tán wá ní mélòó gbogbo kọ́ sọ́bà ẹ̀gẹ́ ó wá lé ẹsínéètì èèyàn 1000 à mílíọ̀nì àníyàn aláì mílíọ̀nì àníyàn ó gbà tó bá lé ẹsínéètì pé wọ́n nìkan ọjà kan tó dálẹ̀ ó wá ní kọ́sọ́mà 500 à mílíọ̀nì àníyàn lọ́bí àwọn tó ń dá skúlẹ̀ skúl tó bá ní ọmọ skúl tó ní student tó wá lọ tó 1000 student wọ́n gbà pé ọ̀gá ni wọ́n níbi iṣẹ́ wọ́n gbọ́ ọ̀gá ni wọ́n níbi kí ní jẹmá níbi iṣẹ́ 1000 students àkọ́kọ́ níbi tí ó kọ ọmọ 1000 sí ibẹ̀ gbọ́nà táyì kékeré albánu ààrẹ ojú wá ń gbá school fees òkú tí mo tẹ̀lé wọ́n máa gbówó tó dínwó tó sì tó tó dínwó jù tó àwá yóò máa rówà bí ò ní máa rówó mẹ́ àtòjú ìtàn ni ọ̀ parí kéèyàn ta ẹ̀kọ́ tútù pẹ̀wọ̀ràn ẹ̀kọ́ kọ̀ọ̀kan Hundred naira àbí káwá ní lórí ẹ̀kọ́ ẹyọ kọ̀ọ̀kan èèyàn máa rí profit twenty naira tó bá ṣe ẹ̀kọ́ tó tà ní naira yẹn a rí profit èló 20 naira ó yá ó wá ta ẹ̀kọ́ fúnyàn 1000 ẹ̀kọ́ hundred 100 naira fúnyàn 1000 ló mọ́ pa lójúmọ́ èló ló ti pa lójúmọ́ rẹ̀ ní ìwọ́ ó pa 20,000 ní profit yẹ̀ ní ẹ̀hùn ó yá bíznẹ́sì tó bá wá ń ṣe tó wá ń jèrè 20,000 lójoojúmọ́ elólòrò kó jẹ́ lóṣù 20,000 times 30 days 20 times 30 times 30 6 ah ẹgbọ́ aníkà sí 20 days fún kékó mi 10 days sí mi ó ti pa 400,000 lóṣù àbá manager company ní kò pa 400,000 ní salary lórí èèyàn ló ó káwọ́ pé nínú gbogbo 200 million tó wà nàìjíríà owó ò nídìí gbogbo 200 million kódà owó ò èyàn million èyí mẹ́rọ ni ó 1000 ládúrú ọlá tí rọmọgọ́ọ̀nù kó wá tó wá sí wò rí èrè jẹ́ ń kọjá pé ọlọ́pọ̀ kàyẹ́ nínú àwọn ọ̀tọ̀ káàkùn náà nínú àwọn tí a yọ ẹlẹ́kùnrin yóò bá ti wọ́n lálẹ́ kìámọ́ àbújẹ́bújẹ́ ọgbọ́ ó tí ẹ̀ orípò tó ga dé lálẹ́ jẹ́nà but ọmọ mi kò ríbi rápálá rápálá rápálá gbogbo bí nàíjíríà nẹ́mẹ̀ ti mẹ́ta yẹ̀ lára tó ó fẹ́ kó mọ́ bó ṣe rí ìwọ wá ríbi láńbẹ́ subhanallah باعد الله بينه وبين جهنم سبعين وبين النار سبعين قريبا ìgbà ní bá gbáwẹ̀ ọjọ́ kan torí kan Allah subhanahu wa ta'ala ọlọ́run máa gbé ìjìnà síná fún 70,000 years fama rọ́nù ká kó wá gbáwẹ̀ ọjọ́ kan yẹn ní oṣù Ramadan kí yíò wọ́n náà anábì wá ní jìbìrí lù ṣẹ́bi lé ẹni tó Ramadan bára ìjì òráforíjì ipé tí ẹ ti ta tí ẹ tàbí òtà lóòtọ́ ó dá pa òbí ìbọn اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان tí ramadan bá dé ọlọ́run dákun jọ okun agbára ìmọ́ni káàfi iríṣẹ́ àlìjẹ́nà sí ọlọ́mọ́sà sí fún wa yìí tá ṣe pẹ̀lú àlàáfíà ara ọlọ́mọ́sà jáàrí sí o yìí tá ṣe pẹ̀lú ìmọ́ni ọlọ́mọ́sà jáàrí sí o yìí tá ṣe pẹ̀lú owó ọlọ́mọ́sà jáàrí sí o yìí tá ṣe pẹ̀lú ìfarasẹ ọlọ́mọ́sà jáàrí sí o alùkùránì ta fẹ́ ké ọlọ́mọ́sà járí ké o àwẹ̀ ta fẹ́ gbà ọlọ́mọ́sà járí gbà o gbogbo àwọn tí ó ní orí ta fẹ́ ṣe àdúrà ta fẹ́ ṣe ọlọ́mọ́sà járí àdúrà sí gbogbo àdúrà ta bá sọ̀rọ̀ dápọ́sà gbà fún wa Allahumma ballighna Ramadan torí ire ni Ramadan Allah gbogbo ẹni tí Ramadan bá bá láyé kó kọ́ kí rẹ̀ pé òun kú oríire Ramadan bá wá dé dandan ká gbàwẹ̀ nú ẹ̀ àfáàfi mú ojú ogun sọ́wọ́mí Ramadan ìjẹ́ dandan ìmọ̀ gbà àwẹ̀ nínú oṣù Ramadan lọ́yọ̀ ẹlẹ́tara ń táa ti kàsíwájú nínú ọlá tí ń bẹ fún Ramadan ọlọ́run wá sí lọ́rọ̀ èèyàn lórí àwọn mùsùlùmí ṣe ó mọ́ Ramadan pé kí wọ́n máa gba àwẹ̀ Ramadan ìgbó ti wá jẹ pé ká gbé ẹ̀mí ká gbé kúrò níbi àwọn nǹkan adó rẹ̀ ká já kúrò níbi àwọn nǹkan adó rẹ̀ then kádẹ̀ tún kọ́ dí kúrò níbi tẹ́mì ti bá sábà nínú nǹkan ìgbádùn min aṣọ abin omo ìgbó jẹ́ kí nínú àwọn nǹkan tó bẹ́ difficult jù nìyí ló fi jẹ́ pé ìjọ́ràn-àyàn awẹ̀ torí pé awẹ̀ kìí ṣe táwọn èèyàn bá sábà ìtẹ́mì bá sábà ní tí ó bá ti kó bẹ́ jẹun kó jẹ tó bá ti bẹ́ mú kó jẹ́ kí ìjọmáà kó mu tó bá ti fi láì kó súnmọ́ ìyàwó kó súnmọ́ ìyàwó rẹ̀ àwẹ̀ wá fẹ́ kọjú nǹkan yẹn látàrí pé àwẹ̀ fẹ́ jẹ́ nǹkan tó lágbára báyìí ta akhara farduhu ila the second year of hijra so gbogbo the first thirteen years táwọn ẹbí fi ṣe dáwà nílùú Mẹ́kà ẹ mọ́ ìgbà àwẹ̀ ọdún àkọ́kọ́ tí Ànábì tó wá délù Mẹ̀dínà tí ó mọ̀ jẹ́ 14 years papọ̀ ẹ má gbàwẹ̀ òjíṣì mẹ́ ìgbówá tó di ọdún ẹlẹ́ẹ̀kejì ló tó wá di ẹgbọ́dọ̀ má gbàwẹ̀ nínú oṣù Ramadan ìgbà tí ọkàn àwọn èèyàn ti wá dúró ti ń ṣe lórí tawhid tọ́kàn wọn ti dúró lórí kí ìmọ̀ ẹgbẹ́ òfin Ọlọ́run bá ìmọ̀ mú ṣe àti ìmọ̀ ẹgbẹ́ tóbi núkílá sí ilé yìí bí tẹ̀sìrì wọ́n tẹ̀ wá pé ẹ̀mí ọmọ ènìyàn lọ síbi pé ó yá wá máa gbààwẹ̀ ọlọ́run wá ní wá máa gbààwẹ̀ yẹn náà kò tún wá sọ àwẹ̀ dọ̀rẹ́ yẹn lẹ́ẹ̀kan náà àwẹ̀ wá wá bí tẹ̀sìrì àrọ̀rá gbé wá díẹ̀díẹ̀ ọ̀nà tó kọ́gbà wá rè optional kò di compulsory kò tí ìdí wájì kọ́kọ́ wà níwà mọ́kànlá tó bá wù ẹ́ gbàwẹ̀ tó bá wù ẹ́ mọ́gbà bọ̀dìkan tí wà ṣe ni wà ṣe fídíà àmọ́ àtẹ̀rùdíbí fi ṣọ́rẹ̀ wọ́n wá ti wá lójú kò pé bọ̀tíkò gbá ló dá ṣùgbọ́n dandakọ́ stage táwọn ẹ̀kọ́kọ́ wà níbi wọ́n nìyẹn nítorí pé ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ààwẹ̀ kọ́kọ́ dàbí nǹkan nira fáwọn sọ̀hábà àwọn sọ̀hábà bọ́n ti níyàn nìtó ìgbà tó wẹ̀ mọ́ gbà ààwẹ̀ kọ́kọ́ dé kọ́kọ́ lè díẹ̀ Fàkàrìmàn àrọ́dà àyíyófdìr, ó wá jẹ́ pé ẹni tí ó bá fẹ́ gbáwẹ̀, wà yẹ fẹ́dì tí ó wá ṣe fídíà fààrì yóò fàwẹ́lẹ́kùn nígbà onígbàwẹ̀ ìdí ẹkójú wá gbàwẹ̀ fídíà ní oṣe ṣe sáwẹ̀ wà ní ọba alìpẹ́lá ọba aláàánú sọ pé wà álàlẹ́bí ìnà yóò ti kú náà wú fídíà tó lọ́sọ ọlọ́run ni gbogbo ẹn tó pé ó bá wò páwẹ̀ yìí ó fẹ́ ní òun lára agbára òun ọ̀ka ẹkọ́ bọ̀ wùlẹ̀ gbàwẹ̀ mọ́ ìdáhùn kóhun ṣe ni pé fídíà tó ṣe fídíà kí wá ní fídíà tí ó ṣe tọ̀ ààmù miskin kó fún aláìní lóúnjẹ àmẹ́ni tó bá lè ṣe tàtà wà tó lè rúgbó oúnjẹ kan gbà fàúwá khairun lahu ó dá fún wà á ń tẹ̀súnmú àmọ́kẹ́ ìgbàwẹ̀ yí ló dá fún yí jùlọ tó bá ikẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ ẹni bá wù ó gbà ẹni bá wù ó ma gbà stéèjì kan nìyẹn kéèkì sọ́dún ti kọ́kọ́ wà tó yẹ pé ààwẹ̀ tí wọ́n tún wá mọ́ ń gbà o náà ni ààwẹ̀ àṣùrà ààwẹ̀ state meeting ni al-yawm al-ashir min shahri shahri láìlú muharram òun lákọ́kọ́ mọ́ ń gbà stage náà tún lọ ó sì wá kan stage faman shahida minkum ash-shahr falyasum الثالث ومن شرب منه ní àyà míì wá wá lẹ́yìn ayà àtàkọ́kọ́ tó ní ẹn tí ò bá lè gbà rẹ̀ sọ fídíà Ayà míì wá wá lẹ́yìn rẹ̀ fánàṣàkọ́ ti hà àyà míì yẹn ló wá pa ìdájọ́ ayà àtàkọ́kọ́ wà parẹ́. àwọn méjì àtàgbà méjì ni wọ́n yìí عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما وعن الصحابة أجمعين عن سلمة بن الأكوع رضي الله عنهم أجمعين àwọn méjì náà sọ pé wọ́n ní àyà tó pa ikẹ́ ní gbádẹ́ mọ́ gbáwẹ̀ kó fàwẹ̀ ẹlẹ̀ kó máa ṣe fídíà àyà tó wá pàdádọ̀ ẹ̀rẹ́ ni Thank you. فمن شهد منكم الشهر ẹnikẹ́ni tí oṣù náà bá dé bá láyé فليصم kó yá gbàwẹ̀ nú ẹ̀rin kó gbàwẹ̀ gbogbo fi ẹn فمن كان مريضا ẹni tó bá ti pín ṣàìsàn أو على سفر àbúnbẹ̀ lórí من أيام kó yá lọ rèé ṣò ń ka iye ọjọ́ tó bá fi jẹ àwẹ̀ láwọn ọjọ́ wàlùtùkùmínú ẹ̀dà ọlọ́ni ẹ̀yìn náà ẹ̀yà aka òǹkà kó pé ẹ̀yà aka òǹkà kó jẹ́ kí zama wàlùtùkàbìrù lọ́ha aláàbá ẹ̀sì máa gbọ́nà ọba tóbi lórí kó fi ibn abi layla òun náà wá sọ̀rọ̀ pípa àwọn sàbí ànnabi ó ní da ashabu muhammadu sallallahu alaihi wasallam ó láwọn sàábí ànábí sọ̀rọ̀ kan fáwọn táwọn ọjọ́ mọ́ kéwù wọn ó ní àìlùkù àrọ oṣù rọmọdọ́ọ̀nù sọ̀kalẹ̀ pé ẹmọ ìgbà rọmọdọ́ọ̀nù pàṣákàlẹ̀ oṣù rọmọdọ́ọ̀nù wá dàbí ìnira nígbà náà mímọ́ ní òkè èkó ó wá di pé àwọn ẹlòmíì ní kafa kan gbàwẹ̀ àmọ́ àwọn òpé á ah, ìrìn ìjìwà láàrin ẹgbẹ́ pọ̀ wọ́n wá mọ́ ń bọ́ aláìní fídíà ni wọ́n wá mọ́ ń ṣe wọ́n máa ń fi fídíà yẹn rọ́pò ààwẹ̀ tó yẹ kan gbà àwọn fún wọn láàyè pé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ áyà mi ìpadà wá dé wá parẹ́ wà á ń tẹ̀súmú ìrù fa umiru ìsọ̀ bá ti wá pa wọ́n láṣẹ kan mọ̀gbà rẹ̀ ni rọ̀kí ṣẹ́tẹ́ ní ìgbàwẹ́nu Ramadan padà wá di odidi orígun kan tóun náà jẹ́ náà orígun islam farukunan rọ̀kínan fìdí ó wá di orígun tó dúró gbẹ́ngbẹ́ng nínú àwọn orígun ẹ̀sìn لقول الرحمة المهداة látàrí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni tọ́lọ̀wọ̀ bá fi ṣe ìkẹ́ tó fi tọrẹ fún alónìdáyé ọ̀rọ̀ tó sọ̀tálẹ́ nínú ọjọ́ máa tààrà nínà anábì sọ́lá tó bá tí ń gbọ́ arrahmatul muhda anábì na mọ́rún ìbẹ̀ sọ́lá alùsọ́lá anábì wá sọ pé ó ní wọ́n mọ ìsìláàmù yìí lórí nǹkan mélòó nǹkan márùn ìjẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká jọ́sìn fún lódodo illallah àti Allah subhanahu wa ta'ala àti bá dẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kò jíṣọ́ lọ́wọ́ ká sì gba àwẹ̀ Ramadan ká máa gba àwẹ̀ ilé ìjúwe ìjọ́ràn yan àwẹ̀ ìgbàtàwẹ̀ wá jáwẹ̀ ọ̀rọ̀ yẹnu Ramadan ó wá kú ọláwò ní ń bẹ fún àwẹ̀ inú Ramadan ṣẹ́gbé a ti sọ ọlá tó wà fún àwẹ̀ generally fi Ramadan aw fi ghairi Ramadan ó wá kú ọláwò ní ń bẹ níbi kágbàwẹ̀ nínú Ramadan ẹ̀lá fi máa ṣàgbéyẹ̀wò báàbù àtàríbù fi ìṣọ́mì Ramadan iṣẹ́ ni lójú kòkòrò lórí kágbàwẹ̀ Ramadan àmọ́ bí ìdí nílá ìtààlá èèyàn níwáyé ní dáṣùwẹ̀ lórí pàṣẹ mọ́sílẹ̀ tìtò dáhùn láàmà tẹ̀síwájú dáṣùlẹ̀ kádìmí insha Allah abilu admanihi wa karamihi wa ajihi wa fadli an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaa'an min kulli وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك هذا السؤال تفضل ايش عندك عليك ذاك في رمضان ولا Táì, oníbèèrè, àbá yí bèèrè pé ẹni tó wù pé oṣù ọmọdọ́nù ló ń bọ̀ pé òun fẹ́ gbìyànjú pé òun lòó fẹ́ ra epo tí wọ́n máa lò nínú mọ́ṣálásí tó látọ̀ ọmọdọ́nù. Oníkáwá ń pé mọ́ṣálásí yẹn máa bùkátà sí epo 35 litres throughout Ramadan. Owó tẹ́ni ẹ wá ní lọ́wọ́ tó bá lọ repo nílé epo tó ti ń tepo kò ń lè ra ju 30 litres lọ lóṣù báwọn kan máa ń ṣe bọ́ńkì àwọn tó máa ń jí epo bù tó máa lọ ń fọ́ páìpù epo ìjọba àwọn tí wọ́n máa ń jalè epo àwọn wa máa ń ta epo yẹ fáwọn èèyàn olówó tó ń wá bẹ́ẹ̀ bí ra 30 litres yẹ tá a bá kó fúrú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n gbé 35 litres tí ó tó gbogbo mọ́tàlá fún oṣù kan wọ́n wá wípé ah, èyàn gẹ́rẹ̀ ti fẹ́ mú ládá tó ń wá gangan ó ti bẹ́ẹ̀ mú ṣẹ́ ṣáà níbẹ̀ kan lọ rí po bọ́ǹkì torí ká bà lè kọ́bà gbogbo ọ̀dọ́ ta fẹ́ kọ́bà ń pé kí lọ rí sílú ilé ọlọ́kọ́sà lépa àpòyí rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa àkọ́kọ́ náà gbogbo ẹni bá ti bẹ́ ṣiṣẹ́ àlìjẹ́nà gbogbo ṣe olóore tó bá ti bẹ́ ṣe inna Allaha ta'ala tayyib láàyẹ́kùbàlù ilá àpáyèbà ọlọ́run ọba wa tó wú ẹ ọba tó mọ́ ni ò kò dẹ̀ nígbà kankan nínú iṣẹ́ àfi iṣẹ́ tí ó bá mọ́ so abẹ́ ṣe tọ́lọ́run àwa ń gbégbọ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ ẹjọ́ kódà bá ti ẹ̀dípà wọn ní gbogbo lọ́rọ̀ jẹ́ olè ó gbẹ̀ṣẹ̀ mẹ́ ẹ̀kọ́ bí pọ́pù ọbí tọ́lọ́ sí mọ́sálásí agbàládà mẹ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìrùkámọ̀ wùlẹ̀ dápọ̀ ẹka ara mú ọ̀rọ̀ wọn lóòtọ́ bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni káfí mọ́ dápọ̀ ẹkàrẹ̀ ẹ̀ṣẹ̀ tó ló bẹ́gbà yẹn tá ló sọ pé pẹ́ṣẹ̀ tó bẹ́gbà yẹn lọ́wọ́ padà gbé wọn ẹ̀ṣẹ̀ ṣe oríṣẹ́ olóore tá a bá ti fẹ́ ṣe ẹ ká gbìyànjú iṣẹ́ olóore wa mọ́ mọ́ ká mọ́ sáfó kí èérí àbí ìdọ̀tí àbí sẹ́ẹ̀nì tó lè ṣe àkóbá aládàá wa ká sáfó kó wọnú iṣẹ́ wa eléyìí nìkan tó dáa jùlọ fún gbogbo mùsùlùmí ọlọ́run kó jọjọ́ àdé mọ́sà fún aníṣẹ́ olóore ṣe o so àwọn ìròrí báyìí àwọn ìròrí tí ó dáa ni tákìlì tàṣára ẹ tabá pé epo yóò ní kọ́bà gbogbo ọjọ́ ẹwọ́ làbúrọ̀ náà bùkátà mọ́sálásí bọ́ra àti ẹnìkan lọ́rùn iṣẹ́ àlìjẹ́nà ni kí sákìlì tó wò sí ẹgbẹ́ ìjọ ìwá lọ lọ ọ̀nà àrọ́mù yẹn kí ló lédò tún wá bẹ lọ́wọ́ bá pé kí lọ́wọ́ tó ń yóò tó parí owó tó tó bí ra ọjọ́ márùn tó kùnà kọ́ lọ́dẹ̀ tó wá náà kọ́ lọ sí fún rẹ̀ rẹ̀ tá ló máa

epo ma bọ̀ láti àpápá ma wọ́n náà wọ́n ṣùgbọ́n káwọn tán mọ bó ti ń ṣẹlẹ̀ tán mọ bó ṣe ń lọ àwọn náà ṣe rújà báyìí fújọba kíjọba tó sẹ́ndì epo wá láti àpápá a máa kọ́ sẹ́ndì omi tán bá sẹ́ndì omi láti àpápá wá ṣe ọ̀dọ̀ wá sí nẹ́pọ̀ wíwà tán bá sẹ́ndì omi 20,000 litre kò dín kó wá kan wá sẹ́ndì epo 15,000 litres epo tí ó padà débí at the end of the day kò ní ju 5,000 litres lọ 10,000 litres ní gbọ́lọ́wà wọ́n ní mọ́fí ètì dá lọ́nà wọ́n ti kò báwo ìjọba wá torí ẹ̀ ní sí wọ́n ti wá abandon depot bí wọ́n wá dúró ọmọ ìnábi adámọ̀ tí ń jẹun nínú depot ìtọ́jú àìmọ́yọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti talé wọn ládùúgbò yìí wọ́n ti talé wọ́n ti gbáǹsù kọ́ ti lọ burú padà ni àwọn tó ń wá táwọn ti àwọn mùlọ ẹni tí ó tàálé ẹlòmí kan rìn kiri ẹlòmí ó ní stroke sínú olégbẹ̀yìn ẹlòmí kú dànù lẹ́yìn tí ló fa kò sọ́dọ̀ wọn ilẹ̀ ti dá tó bá dé dẹ́pọ̀ ẹni sí ó wá dá orí kó wá pọ̀ mẹ́bí tó pé tá bá lọ bẹ̀ tẹ́lẹ̀ báyìí èrò àbá èrò àwọn táǹkà ó lọ alámọ̀ni ó mọ̀ gbogbo yẹn ń ta ọjọ́ oríṣiríṣi gbogbo tí alọ́ ní bọ́sùkọ̀ọ̀nà náà tí mo ilé iṣẹ́ epo oníbọ́sọ̀rọ̀ tó gbọ́rẹ̀ onáre máa tàṣẹ ẹ̀nà bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ oná tàṣẹ ẹ̀nà àmá kí ló ti dìdó nì tí ó ń pọ̀ sí aláwùjọ wà ẹ̀ adúgbọ́lọ́dọ̀ ọlọ́ọ̀rọ̀ àti àwọn ilé epo tó já àwọn ilé epo lálálálá náà wà pẹ́pẹ́ ọ̀nà tẹ́ńgbà ní ilé epo sí epo wọn nìyẹn tó mọ ilé epo tó ti fold off lọ́nà Ìkòròdú Ṣàgámù road wide kí ló ìjọba Nàìjíríà ọlọ́run bá kún ọlọ́wọ́ wọn bá kọ́ ọmọ sí أصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك